ẹ ǹlẹ́ o ẹ̀yin àyànfẹ́ mi mo rò wípé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lálàáfíà níbí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù tọrọ tòṣì ta ni òṣèré tẹ́yin nífẹ̀ẹ́ sí jù nínú tọrọ tòṣì ẹ fìdáhùn yín sábẹ́ fídíò yìí Kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròńgbà yín gan-an lórí fíìmù yìí? Ẹ tẹ àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kẹ́ ẹ subscribe sórí YouTube wa lónìí, nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.